ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé wa ró àdàbà ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé wa wọ̀ rọ̀jò ìbùkún. lẹ́yìn pàdé wáyé jẹ́ kárí ọ̀ká tó lọ ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ kó wá gbé wá ró àdàbà rọ̀jò ìbùkún rẹ lẹ́wà ní orí lẹ́yìn ìpàdé wáyé jẹ́ kárí ọ̀ká tó lọ wá wá wá ẹ̀mí mímọ́ wá. Wow! Wow! Wow! Wow! Wow! Wow! Lutunu. wow! Wow! Wow! Lagbara. Lift your hands wherever you are. Wow! Wow! Wow! Erofeliana paruna teliana. Wow! Wow! whoa, Luroloa. wa-wa-wa la-gbara wahoo wahoo wahoo ụwa n'uhùn mọsị mọsị bá okùn sọ̀rọ̀ okúngọ ụwa n'uhùn elija elija bá yí na sọ̀rọ̀ yí n'ógọ wụwa n'uhùn maria Maria bí olùgbàlà aráyé wọnú mi o. Ẹ̀yin Olúwa arúgbó ọjọ́ Elédùmarè ẹ̀yin Olúwa. Ẹ̀yin olúwa ẹ̀yìn olúwa lichens arúgbó ọjọ́ elédùmarè ẹ̀yìn olúwa àní ẹ̀yìn olúwa ẹ̀yìn. Olua, ẹ̀yin Olua, ẹ̀yin Olua, arúgbó ọjọ́ elédùmarè. gbogbo ayé gbèjé áńgẹ́lì ẹ̀wọ̀n. ẹ̀múwádé ọba rẹwà ṣe lọ́ba àwọn ọba gbogbo ayé gbèjé ṣúgà áńgẹ́lì ẹ̀wọ́ lẹ́fún <laughs> ẹ̀múwádé ọba rẹwà ṣe lọ́ba àwọn ọba ṣe bẹ̀yìn lóye. Hallelujah. Hallelujah. Láti gba ògo. Hallelujah. Shabarada paliade. Hallelujah. Hallelujah. Láti gba ògo. Tibẹ̀yìn lóye. Yeah olórí ayé ẹ̀yin ló yẹ ẹ̀yin ló yẹ láti gba ògo ẹ̀yin ló yẹ ilá tọ́lẹ̀ fẹ́lẹ́ ẹ̀dẹ kára ẹ̀rù paliwus tó fili ẹ̀dẹ kẹ́parun ni ẹ̀yin ló yẹ láti gba ẹ̀yin. Nure, T.O.T. ayé lọ́ba tá kò lè rọ̀ lóyè alágbára tá kò lè ṣẹ́gun ni ìjọba oh, Sapara di kufaria telia, ekumana na telia mana kofara na he that cometh from Edom with the dead cometh from Bosra. Alágbára ta kò lè ṣẹ́gun ni. Ìjọba ìdùn o. Máa jọba mo ní ìṣẹ́gun àwọn áńgẹ́lì ti kọrin wọ́n kọrin ògo wọ́n kọrin ẹ̀yẹ ẹ̀yẹ Rapali na kafa àwọn áńgẹ́lì tí ń kọrin ògo oh, ni àti fún àti fún ẹ̀mí mímọ́ ògo oh, ni fún bàbá àti fún wonderful <laughs> Baba. Atifu Baba. Atifu Emi Bibo. Baba. Baba. Koparo da Katusta Fekata. Melusta Fila Gobaro Dea Telapa. Mekobra di Katazofel. And Tobaro di Katazofalata. Men notice Frida Kitos Apara. Men notice Frida Kerabalo. Men Lotobaro de Kamanata.

argument. Ìmọ̀lẹ̀ dé o. Òkùnkùn pààrọ̀ dé o. Ìmọ̀lẹ̀ dé o. Ìmọ̀lẹ̀ dé o. Ìmọ̀lẹ̀ dé o. Ìmọ̀lẹ̀ dé o. Ìmọ̀lẹ̀ dé o. Ìmọ̀lẹ̀ dé o. Òkùnkùn pààrọ̀ dé o. Ẹ̀ṣàbàràdà táládé mọ́lẹ̀ dá. Òkùnkùn pààrọ̀ dá. Ẹ̀rẹ̀ pẹlẹkẹtẹlẹ ẹni tẹlẹ fárún ni. Àti ìrètí rẹ̀ ò káàmọ̀. Ìmọ̀lẹ̀ dá. Òkùnkùn ṣí dànù. Òkùnkùn já dànù. Òkùnkùn tú dànù. Okum ayapara tapala kapala telia fala telaba. ìdèmíjà ìdèmíjà o hallelujah mo délé ayọ̀ ìdèmíjà. Hallelujah, mo kuku parada kelu parateli filikatus tapalia ebero de kelo asefilia telapayana eshebara de kanto imaledeo okukujadanu okukutudanu okukushidanu okuayabara ọlọ́run ezikaya imaledeo. I'm dé to ẹsẹ̀ pẹ̀lú nínú sọ́ọ̀ òkè tá lágbára gò tómi ẹlẹ́. òkè gò tó O que tá lá O que caga de o que? O Pai Jesus te rara, rara. mighty. mọ́sẹ̀ ni tó máa sọ pé ta ló rán mi kí ni kí n sọ fún give them a blank check because mo máa sọ pé kò pè mí ní healer tó bá ní miracle they call me their healer, a meaning. If they call me provider, if they call me their shield, if they call me deliverer, a meaning. This morning the Lord is asking, what do you want? àná lórí òkun owó àlọ́ lànà lórí òkun owó di Jẹ́ríkò ó ní Jésù lànà lórí òkun owó di Jẹ́ríkò àní ó lànà lórí òkun. On Monday, you will realize that Olana no Ryoko. Tó bá bí ẹgbẹ́ báwo lálẹ́ yìí sọ fún wọn pé Olana lórí oko. Owó di Jẹ́ríkò. Mo ní Olana lórí oko. viva. Adora. Adora ola mi kó lè bí Boni o. Mo ní àgbára. Taparu ni ketofilia telia. Eruparia de koparu da from the kapa. Who are the mountain before Serubabel? You shall become as a plane. Adara. Adara. Ọlọ́run oh, mi. Torí mo lè sọ wípé ẹ̀rù ọ̀tá kò bá mi. Mo lè sọ wípé ẹ̀rù ayé kò bá mi. Torí àgbà. dára o ọlọ́run mi kò lè di ìbàjẹ́ o àló lànà lórí òkun owó di Jẹ́ríkò ó lànà lórí òkun. Àní ó lànà lórí òkun. ó ní ó lànà fún ẹ lórí òkun. Jésù ń lànà lórí òkun. Nàpàlíyá dúkà fàlíyá lẹ́tẹ́líyà. Ó lànà, ó lànà, ó lànà, ó lànà, ó lànà. Owó di Jẹ́ríkò. Mo ní ó lànà lórí òkun owó ti Jẹ́ríkò eh, ó lànà lórí òkun. ìjà dópin ogun sì tán olùgbàlà jagun mòólù. Lift your voice and say, ah. Who is this king of glory? The Lord strong and mighty, the Lord mighty in battle lift up your hands for you guys. I believe, my God, my God. I'm not just singing. We must ṣe ń fíìlì Ọlọ́run mo ṣe ń kọ́ yẹn. I'm feeling the heaviness, the weightiness of God in this place. Ṣé báyìí lè fojú